you الله والصلاة والسلام على عشرة المرسلين نبينا محمد صلى الله عليه وسلم وبعد الله نبينا محمد على الصعيد رضي الله عنه هذا حديث برضه من طلب يونسي النبي صلى الله عليه وسلم ọgbọ́gbọ́ lọ́nà ìgbà ìkí ọlọ́run máa dá pọ́ọ̀n ó kọ́ ó sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwùjọ nítorí wọn ó ní ojú ogun ra àwọn ìgbọ́ràn ṣáájú fún àwọn ọ̀pọ̀lọpọ̀ حامل حتى يضع طبعا ونسير الطيور بعثر تنزل الثواب موته أحد سؤال الصلاة يعني بيه يوجد الصلاة ذكره ووكله أخرجه أبو داود وصأهه الحاكم وله شاهد عنه ابن عباس رضي عنهما في دار قتل حديثه وصل عنق أمر أرقى في صدره kó ti lóyún fẹ́nìkan kò lẹ́tọ̀ọ́ kí máa súnmọ́ oyún lè láì gba àlàfo oyún. àbọ̀tọ̀ bẹ́ẹ̀ ló ní láti ṣàlàyé àwọn tí wọ́n bá kó lójú ogun tó jẹ́ ẹrú sọ pé ẹnu wa ìwà àkólẹ́tọ̀ọ́ fún ẹni tí wọ́n bá pẹ̀ fún kó súnmọ́ àpò wá sí títí ìyàwó tó lóyún náà sọ àti sọ pé ẹni tó lóyún náà ẹ má súnmọ́ wọn o ẹ fi ìpè ń kún bẹ́ẹ̀ ni wọ́n ti kalẹ̀. bẹ́ẹ̀ lẹ́nu tí o tó lóyún ìwọ níbẹ̀ ẹ̀yẹ ó ṣe àìdọ̀rọ̀ kan ìtumọ̀ ẹni pé ó ṣe pé kó lóyún kí wọ́n mọ̀ pé ló ń bẹ láàrin àwọn bàbá ti ṣe àìdọ̀rọ̀ àìrọ̀pẹ̀ lóyún òní òdùnnú ọlọ́wọ́ sàlẹ̀ àlẹ́ sọ̀rọ̀. وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم وعليكم السلام ورحمة الله وبركاته àbá rí pé nípa lóṣìṣàn tó ti fún NIN àwọn tó jẹ́ obìnrin wọ́n lè fà á ìgbìyànjú wo láti fún wa. ẹlẹ́ẹ̀kejì nípa ọ̀rọ̀ ká sọ ayọ̀ àwọn alájìnà kàyọ̀ ń jò ní orí ìlú alámọ̀rí àwọn ọmọ wa. Eh, àwọn alájí wọn ti ń ṣe lọ́wọ́ ọ̀dà pé wọ́n ń ṣe lọ́wọ́ pẹ̀lú ògùn ọlọ́ ṣe àpàdà bọ́ àbáyọ tó. Ah, lórí ọ̀nà rẹ̀ yìí sọ ọgbọ́n lágbàgbé àwọn tí ó jẹ́ ẹlẹ́hàá. àpàdà wọn fún ẹ lọ́fíìsì. وشعلت بطمه شر لا إله إلا الله السلام عليكم ورحمة الله